إنه هو الغفور الرحيم الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إله الأولين والآخرين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 lọ́jọ́ gbẹ̀ndàl kìyàmà tó bá ti yàtọ̀ sí ẹ̀sìn islam islam náà ní ilé ìtọ́lọ́ fi rán nabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam àlàyé rẹ̀ bẹ́ẹ̀ nù alukur'an àti sunna tọ́lọ́ fi pẹ̀lú rẹ̀ àwọn ẹni tí ń kọ́ nípa rẹ̀ wọ́n máa ń pa rẹ̀ ẹni tí sì ń kọ́ nípa rẹ̀ kọ̀sà ìmà nípa rẹ̀ ìsìláàmù yìí ọ̀hàn gbangba ó dàbí ìgbà tóòrùn bá yọ ní ọ̀sán gangan tí ò sí dáwọ́ bò ìsìláàmù yìí ẹni tí bá ń tẹ̀lé wọn ò sóríire aburú àtàìdá yóò dènà sí wọn níhìn nínú ìgbésí ayé àti lọ́la àgbẹ̀ǹdàlùkìyàmà ṣùgbọ́n bani lọ́kàn jẹ́ jọjọ ipe púpọ̀ nínú àwọn mùsùlùmí ni mí abími sínú Islam mùsùlùmí ni bàbá mi lè má mú tiẹ̀ ní pẹ̀lú ọ̀gọ̀rọ̀ wọn ọmọ kankan nípa Islam a rí i pé àìmọ̀kan àti ojú iná lọ́pọ̀lọpọ̀ ni wọ́n fi ń ṣe ẹ̀sìn yìí ìdí nu tó fi yẹ pé tí abọ́gibọ̀ pẹ́ bá ń ṣe nǹkan àní sáláìrí nínú àwọn aforúkọjẹ́ mùsùlùmí táwọn náà máa sí wọn jẹ nínú tí wọ́n ń ṣe wọn láì kò bìlà láì kò ṣèwádìí nípa pé tí wọ́n ń ṣe sọ́dà àbí ọ̀dà sọ́tọ̀nà àbí ọ̀tọ̀nà ọ̀pọ̀ ẹ̀mọ́yé wọn wọ́n kàn máa da lórí náà nì gẹ́gẹ́ bí àwọn èèyàn títí máa ń da ní wákà ní ayé dúdúdú wípé wàhálà ẹ̀nà ìlà mẹ́ngọ́dẹ́yẹtì ẹ̀ngọ́wọ́tì gọ̀wọ́wùtù wà in ọ̀rùṣọ̀dọ̀ gọ̀bẹ́yẹ̀tò ọ̀rùṣọ̀dọ̀ ọ̀kan nínú wọn ni mí bàbá sọ̀rọ̀ ibú àjọṣe bàbá sì jẹ́ pólíire wọn ń ṣe àjọ máa ṣe ni irú rẹ̀ lọ́pọ̀lọpọ̀ ń bá ká ìlọ́fà ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ a máa kópa nínú àwọn àgbésẹ̀ tí ọ̀dà nínú àwọn àgbésẹ̀ aburú nígbà tó bá tó wá já sí àìdá tó bá tó já sáburú máa sọ pé ti wà ọ́ pé bí nǹkan yóò ṣe já sí yẹn àbá ti kópa ń bẹ́ẹ̀ kí ló wá sí ọ tẹ́lẹ̀ tó fi béèrè ńgbà tó ọmọ innama dawa'ul ayyi su'al ogun àìmọ̀ náà ní kéèyàn máa ṣèbéèrè eléyìí ti ìwọ́de ìwọ́de láti fi ẹ̀hónú hàn ike bóyá nkaka, tẹ́nìkan ń ṣe kọ̀tẹ́yìn lọ́rùn ẹ̀ ń fẹ́ nkaka dá dúró àbí nǹkankan tẹ́nìkan ò ṣe yín láàmú ẹ̀ ń fẹ́ máa ṣe eléyìí yọ tako lànà ẹ̀sìn islam ìsìláàmù yìí sí ẹ̀sìn jàgídíjàgà kìí sí ẹ̀sìn bàǹkanjẹ́ bàǹkanjẹ́ kìí sí ẹ̀sìn ẹ máa ń sọ gbogbo ẹ̀dá bá bá ọ̀nà ẹ̀lú pa. a'udhu billahi minash shaitanir rajim wala tufsidu fil ardi ba'da islahiha ẹ má jẹ́ ẹni tó yẹ òbí lẹ́jẹ́ lẹ́yìn tó lọ́wọ́ bẹ ẹlẹ́dàá wa ti túnlẹ̀ sí ẹ má bà lẹ̀ jẹ́ torí ẹ̀ ìlú ti jẹ́ pé ẹ rí i pé kó wa bá wa òun náà là ń ṣèwádìí nítorí democracy ìlànà tóyìnbó mú wáyà democrofo yẹn a pé nínú rẹ̀ wọ́n sọ pé àwọn èèyàn lè máa tọrọ ẹ̀tọ́ wọn nínú títọrọ ẹ̀tọ́ wọn òun náà ní wọ́n àwọn ka ìwọ́de fún fundamental human rights wípé ń bẹ nínú ẹ̀tọ́ ọmọ èèyàn tó jẹ́ tìkìlẹ̀ tí ò ṣe wó dànù torí ẹ̀ wọ́n ní tí kankan bá ń ṣe yín àbí kankan bá ń dùn yín àbẹ́ ń fẹ́ kí fún yín kan gbòógì lè kódà lọ́dọ̀ àwọn ìtàn gbé wá bá wa kò fi tọ́da fún wa rí lamẹ́ríkà ẹnìkan jẹ́ George kìnìkà nígbà pẹ́ kó iná ìlọ́lọ́pàá kan nílò tó kópa arákùnrin yẹn arákùnrin yẹn jẹ́ èèyàn dúdú nínú àwọn ọmọ áfíríkà tó ti dọ́mọ amẹ́ríkà ọlọ́pàá ká ọwọ́ rẹ̀ sẹ́yìn ó gbé ṣubú ó wá fi ẹsẹ̀ rẹ̀ ó fi fún lọ́rùn. débi pé mímí ò sí fọkùnrin yìí má mímí tó ṣẹ́kù ní ara rẹ̀ ń fi sọ fọlọ́pàá yìí pé fi mí lẹ̀ ó dàbí ìgbà tí ìrí mú mi má fi mí lẹ̀ ó dàbí ìgbà tí ìrí mú mi má ọlọ́pàá yìí kọ̀ láti fi ilẹ̀ títí tẹ̀mí fi bọ́ gbàtẹ́mi bọ́ tẹ̀bí wọn ní wọ́ọ̀dì làwọn fi máa fẹ̀hónú hàn ẹ̀wù àtijọ́ tá ń ṣe wọ́ọ̀dì lamẹ́ríkà ẹ̀wù àdúró tí wọ́n nítorí pé wọ́n pààyàn kan àyìnká yẹn pọ̀ sọ́mà ti ń gbé wá ìpèlú kan ni o òun ti dàrú o gbogbo nǹkan wọn ti ń dáná sí o lórí ìbínú pé wọ́n pa George Floyd àfi kìnnì kan so ìlú mi náà àwọn náà tún gbin lọ́lọ́ báyìí o àwọn náà tún fẹ́ ọ̀nù hàn gbogbo ọkọ̀ ọlọ́pàá jíjó ńlá gbogbo èèyàn tó bá já fara tán bá ra mú lólùpani. tọ́lọ́pàá náà mọ àwòrán gbàdẹ́yìn sọ pọ́lọ́pàá dáràn torí pọ́lọ́pàá lọ́pàá ẹ̀sán èèyàn mélòó lọ́lọ́pàá so ẹlẹ́fẹ́ fẹ̀hónú hàn mo rò pé àwọn kan wà táwọn ti wò pé àwọn ti expire ó yẹ pa àwọn fi ṣe sampo fáwọn èèyàn yòókù ẹ dúró dúkìá sọ́bàjẹ́ ẹ dúró mi lọ ẹ̀hónú lẹ́ ń fi hàn ẹ̀hónú ranu wo lẹ́ ń fi hàn wọ́n ṣe ìwádìí kan ní London ah àti ìgbọ́ kí wọ́n tún ṣèwọ́de burúkú rẹ̀ ma àfa gbogbo àwọn ẹrú ọ̀rọ̀ ti ń tajà láwọn ṣọ́ọ̀pù ńláńláńláńlá táwọn ti rí gbé ìwọ́de bí nǹkan tó dáa táwọn ti gbá gbogbo ṣọ́ọ̀pù wọn lágàdàgodo wọ́n ti ń fa àké àti àdá àti kùmà wọ́n fi ń tà wọn àgàdàgodo wọ́n ń pẹ̀rù wọn. ok ṣé ẹni tí ń ta ọjà ní ṣọ́ọ̀pù lọ́sẹ̀ yìí tó fi gbọ́dọ̀ jẹ́ pé gbogbo dúkìá tiwọn lẹ gbọ́dọ̀ jì táwa la gbá létí létí ń rú

so tí ọ̀rọ̀ bá ti ṣẹlẹ̀ pé àwọn fẹ́ẹ́ fẹ̀hónú kan hàn ẹ̀rí kálukú ọ̀bọ̀ ta ni wọ́n bọ̀ ta wọ́n máa ba nǹkan jẹ́ gbogbo ń tọ́ da nílùú wọn bàjẹ́ ambọ̀sibọ́sì ètò kù díẹ̀ káàtó wọ́n da pàṣẹ la ẹni tó bá jáfara tó bá rọ ọmú tí wọ́n rò pé nù àwọn alátakò lọ wà ó lè bá bẹ́ẹ̀ lọ torí kíni torí pé àwọn fẹ̀hónú hàn ni gbogbo dúkìá tá a bá wá bàjẹ́ gbogbo ẹ̀mí tó bá lọ kí lẹ fẹ́ sọ fọlọ̀ náà rí kí lẹ fẹ́ sọ fọlọ̀ tó bá dijọ́ gbé ndàlù kìyàmà nísìn kápẹ́ wọn ṣe kú pa ẹnìkan torí pé ń ṣèwọ́de gómìnà wa wá wọn á ní gbogbo ọmọ kọ̀ọ̀kan tó bá ṣe kú wá one million ah ẹ̀mí ń dínwó ó dínwó pọ̀ nítorí one million ni wọ́n fi lọ́ọ́ ṣe ẹ̀mí tiẹ̀ lọ́ọ́ dá légbodò kí ni one million lè gbà nínú ìyá agboolé yín ẹ wò bànújẹ́ tí ó bá òbí ẹ wò bóbi ó ti dorí kò tí ò ní máa ń dùn mọ́ ma one million rọ̀wù kí ni one million lè sí. tó bá jẹ́ pé torí one million ní sẹ́wọ̀n pé tí gbogbo èèyàn bá kà á kún ẹni tó kù ọ́ pọ̀ ẹ wá rí wípé one million tó ti torí rẹ̀ pàdánù ẹ̀mí rẹ̀ kọ̀tá síbẹ̀ lọ́dọ̀ ọlọ́run o ẹni tó lọ bọ́lọ̀ ńlá lè jò báwọn ìbéèrè tí wọ́n bi ìbéèrè ńlá ni tí ò sí tẹ wá tètè wá báyìí ẹ endsars náà ni so à ń bá àwọn ìjọba Buhari yẹn sọ̀rọ̀ wọn ò fẹ́ gbọ́rọ̀ àbí òye so la wá gbìyànjú láti ṣèwọ́de so àbí tá à ń ti ṣèwọ́de yẹn àbí òye ẹ lọ́tà àbọ̀n ó sì yẹ kí wọ́n lọ́tà àbọ̀n rọ́bà ni o àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ so life ammunition wọ́n lò so bíbẹ̀ yẹn dẹ̀ ṣe wá nu ìtàmì òtún bá lọ. ọlọ́run ẹlẹ́dàá tó ní wàlẹ̀ tọkọtoro ànfọ́sẹ́kọ̀m ẹ má fọ ara yín ṣe kú para yín. ọlọ́run wa gbé lọ́nà mi torí pé ọ̀rọ̀ tètè yẹ lómi pé àṣebọ́n ní ká má para wa ní alẹ́ rìn bí ewu àmọ́ ń para mi. ọlọ́run wàlẹ̀ àtúnkù bí àyídí ìkùnmí ilẹ̀ jà lóka ẹ má fọ ara yín gbéra yín lọ bí ìparun. kí ló fẹ́ sọ fọ́ gbogbo èyí tí wọ́n ń ṣe náà àtìbàjẹ́ àtàbúrú kọ́nà sátì máa là wá ń bẹ̀. sọ́tọ̀ wa sọ fún wa ah, àfikún mọ́kùn bá nǹkan kan àfikún ìwọ náà wá ti bẹ̀tẹ̀ ni tó pin. èrè wo wá la jẹ ẹlòmíín nísìnyí wọn lọ́sẹ̀ kọ́sẹ́ tán yóò firi ni ẹlòmíín wọn lọ́sẹ̀ bímọ yóò ṣe àkíkọ̀ ní ọ̀túnla àbíjọ́ mẹ́rin wọ́n sì pa ẹ dákun kí la jèrè àwọn ah, ní kò kópa nù wọ́de àwọn ah, kí ló wá ṣe tọ́lọ̀ wòran ẹ̀gbọ́n tí sọ ni sallallahu alaihi wasallam àgbọ̀ ah, ìsìláàmù yẹn ń dà wá láàmú láwùjọ wa ànábì ní tí fìtínà bá ṣẹlẹ̀ lọ Anabi lẹ́ni tó tún dúró ọ̀rọ̀ tiẹ̀ náà tún burú ju tẹni tó lọ ẹni tó jókòó ọ̀rọ̀ rẹ̀ burú ju tẹni lọ sùn lé nítorí pé bí wọ́n ti ṣe jáde sí fìtínà fìtínà máa ná gàámù yàn ni fìtínà máa ná gàámù yàn ni torí di eléyìí báyìí atún wa sọ pé látàrí pé àwa ń ṣèwọ́de gbogbo ọlọ́pàá dáràn iléeṣẹ́ ọlọ́pàá ó lè jẹ́ iléeṣẹ́ àwọn ọ̀daràn pé fún àwọn àwà burúkú burúkú burúkú tí wọ́n ní kó wọ́n mú yàn sí gbogbo náà lọ́wọ́ àlọ́dọ̀ tiwọn náà ṣùgbọ́n àwọn ẹni rè kan náà sì wà ń bẹ̀. àtúntò pọ́lọ̀ ni wala yajrimannakum shana'anu qawmin ala alla ta'dilu i'dilu huwa aqrabu lit-taqwa. ìkórìíra àti bínú àwọn kan ẹ má jẹ́ ó mú yín má ṣe dọ́gba ọ̀nì ẹ ṣe dọ́gba torí pé ìdọ́gba ìṣedọ́gba ló súnmọ́ bẹ̀rù ọlọ́run ẹlòmíín bẹnu wa lónìí àfi tí ikú yẹn ò fi pa ẹlòmíín sì ń bẹ tọ́ pé ọwọ́ ọlọ́pàá náà lọ́gbà sọ̀tà wa lè pé gbogbo wọn náà lọ dáràn ọ̀dọ̀ ọlọ́pàá lọ́sẹ̀yìn ṣé owó ọlọ́pàá ni wọ́n fi ra mọ́tò ọlọ́pàá à ń sọ pé nàìjíríà ní ìsìn àti bọ́ọ̀nù gbèrè ọlọ́ọ̀ni ọ̀yọ́ wa ń bẹ̀ àtún wá fi ń kún gbèsè gbogbo mọ́tò ọlọ́pàá dáràn tẹ́ máa ń wo social media lọ́jọ́ tẹ́rì wọ́de lálàkọ̀kọ́ yẹn ní ọjọ́ sátọ̀dẹ̀ẹ́ subhanallah ní àlì àwọn iléeṣẹ́ ọlọ́pàá tán bàjẹ́ nàìjíríà ọkọjá kíkà wọ́n bàjẹ́ tí wọ́n tún sọ fúnra pé òtẹlẹsẹ lẹ́yìn rẹ̀ ọ̀nà ẹ̀jẹ̀ ẹ̀dáná sí ẹ̀sùn náà ẹ̀fọ́. àbà àbà àbà ṣé ọ̀làjú náà ń pè lẹ́yìn àbá gbọ̀ àgọ̀ burúkú náà ń pè ìlúkó ìlúkó náà ń pè lẹ́yìn because onílàákà ìkan òsì tí ó mú tí wọ́n fowó sí tí wọ́n fọ́ ọmọlẹ̀ tí ó tún máa dunnú ọlọ́pàá sí ọ kí wọ́n á ní ní tí wọ́n rà fọlọ́pàá wípé kí ló tòrò tọ́fi wá jẹ́ pé nìwọ́ bàjẹ́ gbogbo túmọ̀ sí pé àwọn èèyàn wa a máa ronú gbọ̀nà tó dáa à ń fẹ̀mí wá ṣeré ẹ rí i pé nígbà tí ìwọ́de yẹn ṣẹlẹ̀ tí wọ́n ṣekú pa àwọn ẹni tí wọ́n ṣekú pa wọ́n ní kí wọ́n fáwọn wá one million àwọn kan wá pariwo wá látọ̀ fìtù wọn á ní olóṣèlú sí ọ̀dá o nítorí pé àwọn aláàárẹ̀ míì wà tí wọ́n fara kásá ìpalára níbi ìwọ́de yẹn táwọn wà ní títí hospital àwọn ẹ̀tọ́ wà kówó ẹnìkan lẹ́ ń lọ wò. subhanallah ok wọ́n fara gbọ́ta kó lè gbowó ni àbẹ́rẹ́ ọmọ ọmọ pé wọ́n máa sọ pé tiẹ̀ nìkan ni ọ̀dà ó ti wá di tiẹ̀ nìkan wọ́n á fi gbé ta kí ló mú ọ lọ kópa nù wọ́ọ̀dì òfò kí ló mú ọ lọ kópa nù wọ́ọ̀dì ìranù kí ló fẹ́ fi mú jáde ń bẹ̀. bá pàdánù ẹ̀mí rẹ̀ tọ́pa one million ta ni ọba náà sọmọkẹ́ tó kù láyé ní ọba náà òun ti lọ. ok àtúwọ́n sọ yìí pé a fẹ́ tẹ́ra wò ń jọ nì nítorí pé a ní ògùn ayẹta a fi hàn àwọn ọlọ́pàá yìí pé ògùn bẹ́ẹ̀ àfà wọn alẹ́ nìkan bá ṣe ń yín bá yín kàn kó búlẹ́ẹ̀tì jọba yìí ni kàn kó búlẹ́ẹ̀tì jọba pé ẹ̀rí bàbá yín ṣe máa báyìí àbẹ́ ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ ogun bẹ́ẹ̀ ẹ̀ adílẹ́tì la wa àwa alẹ́ kọjá báyìí àbẹ́ <laughs> la hawla wala quwwata illa billah wọ́n máa wá fi kúfúrù wọ́n máa fi ṣe fáàrí ìtakòtò lọ́hùn wọ́n máa fi ṣe fùkẹ́ tí ó yẹ kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ akrakumullah ẹ̀yin náà wá tv ìsánákẹ́ kí èso oògùn o àwa nínú ń bí wa nítorí pé ọlọ́pàá wọn máa pààyàn lọ́fíìsì wọn ẹni tí ó jalè wọn lè tìrún olè má gbogbo ẹni tó bá ti mú ẹ̀rọ léwọ́ lọ́tọ́ bá ti wọ́n olè náà ni gbogbo ẹni tó bá nu mọ́tò ńlá pẹ̀lú wọ ibo ló ti rówó ra mọ́tò jáde jọ abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ àmọ́ pé gbogbo wa abúlé lẹ́yìn ó kèké lọ́wọ́ akọ́ báyìí tó fi wá jẹ́ pé afàbọ̀ sílé ọba ṣé sáàsì ni bàbá ọba ni <laughs> subhanallah kálukú àdàgbà bẹ̀ pé ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà ah, ṣé o fún bàbá ọmọ rẹ pé kí ló dé kí ló dé ẹ̀yin ọmọ mi ẹ àwọn òpétọ̀ balẹ̀ làwọn gbàǹjọ àfa wọn bá mọ́kọ páàpù páà kí ló ń ṣẹlẹ̀ báyẹn ṣe eléyìí ó fi wá pé irọ́ ni dọ̀bálẹ̀ ẹ mọ̀ kọ́ àti máa sọ ti pẹ́ irọ́ burúkú ni dọ̀bálẹ̀ ẹni tá ń dọ̀bálẹ̀ fún fọyà tí a tún lọ mọ fọ́ọ̀lì rẹ̀ ẹni tá ń dọ̀bálẹ̀ fún kọjá pé tí ọba tún rẹ̀ gbàálẹ̀ àbá wọn kọ́ àwọn onífọwọ́ gbà láti àbàbà wọn. ọ̀dà ní ìsìn kálukú tí wàá ṣe ń tó ṣe àwa gbogbo wa lọ àwọn dọ̀bálẹ̀ pé ọ̀dà bàbá kábíyèsí o ẹ má fi inú ẹgbọ́rọ̀ ẹgbọ́rọ̀ sẹ́yìn ò ṣe parẹ́ láéláé mọ́ kò ṣe parẹ́ mọ́ láéláé irọ́ ni ìdọ̀bálẹ̀ ìdọ̀bálẹ̀ kì í ṣèwà ìdọ̀bálẹ̀ ọ̀rá kẹ̀kẹ́ irọ́ burúkú ẹdúró tẹ̀sí islam yín sẹ́ni tẹ́ ń dọ̀bálẹ̀ fún náà ló tún ayẹ kẹ́ lọ́ máa fòkò kẹ́ lọ́ fi máa dára sílé rẹ̀ sẹ́ni tẹ́ ń dọ̀bálẹ̀ fún ìlọ́jẹ́ pé tí wọn bá gba bàbá ń bàbá lẹ̀ ní táwọn wí kọ́ bàbá máa wí kò ní da fún dọ̀bálẹ̀ irọ́ burúkú ni wàláhì irọ́ burúkú ni tòwárí pé tẹ́lẹ̀ mi máa ń sàpèjúwe bá ti wá sọ̀rọ̀ lọ bàbá wa dá sọ̀rọ̀ ni ẹjọ́ dájú ẹ má dá sọ̀rọ̀ yẹn lájú á ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ kò là sọ ni. èmi ló bá wíwá ọ̀dà ẹ má bínú ká lọ́ba dọ̀bálẹ̀ wọ́n tún bọ̀rọ̀ lọ dájú alẹ́ gọ̀ èmi gọ̀ lẹ́nu ìyá ẹ gọ̀ ọ̀dà ẹ má bínú ká sẹ́ẹ̀ mọ̀ pé ní Yorùbá lẹ́bù àwọn kẹlẹ pé ah, ọmọ yẹ ká kàn lábùkù àwọn kẹlẹ pé ah, àkọ́rà àlè kàn lábùkù bí sẹ́yìn wí náà ní tún dọ̀bálẹ̀ <laughs> so ìdọ̀bálẹ̀ irọ́ burúkú irọ́ burúkú irọ́ burúkú ni àtàní wọ́n dọ̀bálẹ̀ fún lÓgbómọ̀ṣọ́ láǹdì yìí tó ju sọ̀ ń lọ. sẹ́bí túmọ̀ rẹ̀ ni pé tẹ́bí ti pọ́n bàbá ìlé bá wọn ẹ̀ ní sọ̀rọ̀ òdì sí i. lábò tí wọ́n ti tẹ́nìkan nà ká sí i ká má ṣẹ̀ṣẹ̀ pé nìkan wàá yanu sí i. ẹ wá wo gbogbo ńtọ́ ṣẹlẹ̀ yìí kò yẹ kí bàbá nǹkan bínú atẹ́nìkan bá wá sáàfin rẹ̀ tí ọ̀dọ̀ balẹ̀ kò yẹ kó bínú pé tọ́jà ni pé ìwà rẹ̀ ni mo fẹ́ wò àmọ́ gbogbo sọ̀fálẹ̀ rọ̀ ìfẹ́. kátó wá pa àwọn bàbá kéékèèké tẹ́yìn náà wá ń yarí fún dọ̀bálẹ̀ mo rò pé ẹ ti ríran báyìí lónìí tó ń pè fọmọ rẹ pé kó dọ̀bálẹ̀ ẹ bàbá tọ́jú lórí ẹni tó ń dọ̀bálẹ̀ fún ní ìsìlẹ̀ tó ń kàn lábùkù tí ọmọ tiẹ̀ tí wọ́n ń dọ̀bálẹ̀ fún ọ kò ní kàn lábùkù ńjọ́ kan yọ kàn lábùkù torí pé wọ́n ọ̀dámọ̀ nǹkan lẹ́gbẹ̀rún àwọn sọ̀n eléyìí túmọ̀ sí pé ẹjẹ́ Islam islam ń sọ fún yín ẹlẹ́kùnta ni wọ́n bí yàrá yàrá ẹ̀dá bẹ́ẹ̀ tí ó ṣe bẹ́ẹ̀ sáà nàbí wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam nígbà tí èsì pọ̀ fẹ́ kórìí rẹ̀ ọ́ dàrú wọ́n fẹ́ káyé rẹ̀ àtàkìyàmọ̀ rẹ̀ kó dòfo torí àpọ́nlé òdodo ń bẹ́ẹ̀nbẹ́ nínú islam àpọ́nlé òdodo ń bẹ́ẹ̀nbẹ́ kéésà pọ́nlé rọ́ ṣé nítorí pé mi pẹ̀lú rẹ̀ pàdé àwa bara wa lọ lọ́wọ́ a máa sọ fún òdodo ń bẹ́ẹ̀ nínú islam àwọn tí ń dọ̀bálẹ̀ láàrin tí wọ́n ń dánwò yìí torí adúpẹ́ fọlọ̀ ẹ wá wọ nǹkan bẹ̀rẹ̀ ilé ọba tójú ẹ wà lókùnkùn wọ́n ní kí wọ́n fún bàbá ní hundred million allahu akbar ẹ̀yin tẹ́ wá lọ síwọ́dì kílẹ̀ yìí gbà wò <laughs> allahu akbar abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ o kọ́dọ̀ kọjá pé kọjá pé bàbá náà ló ní ẹ ẹ ṣe wèrè bábí torí di eléyìí ẹjẹ àmọ́ ẹsẹ làákà ìjàmà tẹ́fà gbìyàn sípò àpọ́nlé ẹ pọ́nlé ẹ má fi àbùkù fi kan ẹni tó yẹ kẹ́ ẹ pọ́nlé kájẹ pé bàbá yín ọ̀tẹ̀ yín ọ̀tẹ̀ bàbá yín ọ̀tẹ̀ àwọn bàbá ńlá yín ṣé irú àbùkù lọ yẹ kẹ́ lọ fi kàn kọba mu wàláhì kọba mu lódodo owó ń pọ̀ ju tí wọ́n bàjẹ́ lọ ṣùgbọ́n àwọn náà fẹ́ fi ra iyì padà fún bàbá yín mo rò pé yẹ yín wọ́n fẹ́ fi ra yí padà fún bàbá ni torí ẹ ẹ jẹ́ ká máa ṣe làákàyè tó bá pọ̀ lórí ti ìlú tiwa la ṣe báwọn fún ẹni tí wàá so lórí ìlú wa kọ́ kí ni wọ́n ṣe fún àkọ́pọ́n wa lé nà kọ́pọ́n wa lé rárá rárá ẹlòmíà jókòó wọn hó sẹ́nu àti bàbá wọn bá sá ni kí ni wọ́n bá ṣe fún kí ni wọ́n bá ṣe fún torí délé ẹjá fìbẹ̀wọ́ lọ́n sọ̀rọ̀ wa ẹjá máa ṣe ń tọ́ ẹ jẹ́ àmọ́ ẹsẹ̀ ńtọ́ yẹ lásìkò tọ́ yẹ nítorí kọ́lọ́run lè sànú àwa náà àwa náà ń lọ nínú gbèsè ayé kílẹ̀ mọ̀tí ọ̀sẹ̀lẹ̀ sẹ́yìn náà lọ́la ọlọ́run ẹlẹ́dàá kọ́mọ̀jẹ̀ kára burú ń lù wa gbogbo kọ̀dá ó burú ó kéré ni ó tóbi ọlọ́run bá kó jìnnà sílùú tiwa gbogbo dáadáa dáadáa oore ńláńlá oore alálùbáríkà ọlọ́run kọ́ bá kó sínú ìlú wa àwọn tí máa fẹ́ kó bàjẹ́ tí wọ́n máa fẹ́ kó dàrú tí wọ́n máa fẹ́ kó gbiná ọlọ́run bá kó wọn jìnnà síbi ba kó wọn jìnnà síbì àwọn ẹni eré àwọn ẹni dáadáa tí máa mú orí wọ̀lù ní kọ́lọ́mọ bá mú wá sínú olùtiwa gbogbo ẹni tó fara kásá aburú yìí báyìí bẹ ní dùbúlẹ̀ ọlọ́run kó fún wọn lálàáfíà ti ọ̀dà ama má jẹ́ wọn padà ní ti ọ̀dà ama ẹni tó kú nínú wọn tó jẹ́ mùsùlùmí pa à ń ṣe wọ́ọ̀dì à ń ṣe jàgídíjàgàn kì í sára ìsìláàmù tiwa mùsùlùmí gidi òsì lè bá wọn kópa gbọ́dọ̀ bá wọn kópa ń bẹ̀ karantí pé ara ti ìsìláàmù tún wá fi kọ́ wa náà ni pé ká máa ṣe àsọ̀láàtì fọ́gá wa ọ̀gá wa tó fi gbogbo dáadáa ìmọ̀ wa anabi wa muhammad sallallahu alayhi wa sallam dúpọ́lọ́ ẹlẹ́dàá wa àtàwọn màlẹ́kà rẹ̀ alápọ̀nlé àwọn náà ṣe àsọ̀láàtì fọ́gá wa yìí báyìí kọ́lọ́hún tó wá lẹ́yìn tẹ́ gbàgbọ́ náà yìí náà máa ṣe sallallahu alayhi wa sallam muhammad wa alayhi wa sallam كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد ما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء دين من الكفرة والملحدين ومن شايعهم اللهم كن لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها برحمتك يا أرحم الراحمين وأصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله